له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìgbé òdodo tí ó máa dé sí etí ìgbé ọyìn níkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàjàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀sán rẹ̀ ló máa bá bàbá wọn ṣítù ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé séríkì ògúnmákin àwọn afáwọn àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samun hatun sheikh al-imam ishaq muhammad محمد الأول حفظه الله ورعاه سيوجا إمام ندعوة لحق سنترا مسكلمة أباو كتا إما أباو الحمد لله الذي خلق الإنسان من علق ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من صلى بسنته واهتدى بهديه إلى يوم الدين فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn àpẹ́ tí a dá fún ọlọ́run ọba. alhamdulillahi. a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà onìkan náà ni ẹni tí ó ní ìmọ̀ nípa gbogbo nǹkan díẹ̀ làwa máa nínú tọ́lọ̀ ọba fi mọ̀ wá láyé náà dẹ̀ ni. Subhanahu wa ta'ala khaliqul alamin. Ẹni tó já gbogbo ayé náà ló nímọ̀ nípa ayé àti ti bẹ nínú ayé. Subhanahu wa ta'ala khaliqul alamin. Bẹ́ẹ̀ náà ni àṣírí oníkálukú tó bò síbi tó bò sí ẹni tó ní tán ọlọ́run ẹni á torí ẹ̀ àtòwò àti mọ̀ àti pò àti gbogbo tó bá rò pò nílò ní má gbàgbé pé àárín nìwọ́ wà wọn kan wà lókè. aláṣẹ̀rí kalẹ̀ òfin lè mú léèkì wà lè kárọ̀ mi. táwọn kan ṣe wà lókè ẹ táwọn kan tún jù ẹ lọ bẹ́ẹ̀ náà ni àwọn kan wà ń sàlẹ̀ tiẹ̀ náà tí wọn náà ń wò má gbàgbé o. aláṣẹ̀rí kalẹ̀ òfin lè mú léèkì wà lè kárọ̀ mi. ìwọ wa ronú o tún ronú o tún sorí kodò o tún wà pé r ayé wo ló wá yìí háà ò jáde síta kò bójú rẹ̀ yìí ni. jálàlẹ̀ bí kọ́dí tààlà bí tàfàrọ̀dì yìí. ẹnìkan ṣo ẹnìkan ṣoṣo tí ò ní pèníjà kankan tí ò ní wàhálà kò ní ṣòro lọ́lọ́run ọba ò mọ́. jálàlẹ̀ bí kọ́dí tààlà bí tàfàrọ̀dì yìí. ẹnìkan ṣo náà ló ń dá ẹnìkan ṣèjọba ayé àtọ̀run nìkan ló ń dá ọlọ́run ọba rẹ̀ jẹ́. wọ́n máa lè wojú dóbi wàbíhì àrọ́fúnná. Wọ́n tọ́tọ́ bá ti ànáwọ̀sẹ̀ nìkan pọ̀ láàrẹ orílẹ̀-èdè, wọ́n ti kú àwọn èèyàn tí wọ́n jọ fẹ́ ṣiṣẹ́. Kódà ah. lẹ́sẹ̀kẹsẹ̀ náà ti máa pọ́ìntẹ̀ tó náà máa jẹ́ báìsì rẹ̀ gbàgbé. Ọmọ ilé òjò odò bíi ìyàgòmọ́lọ́rùn. Gọ́vnà ni dẹ́bùtì. Ọmọ ilé òjò odò bíi. Pírẹ́sidẹ̀ntì ni vice subhanahu. Ṣíàmà ní ní fáì, òun náà ní fáì ṣíàmà. Kọ́dí ta'ala. Gbogbo kò yóò kíyàn wà láyé, èèyàn máa náà kan tó yẹ kó wọ́n máa tó rú léde. Tàfàrọ̀dìhì. Torí pé kí ni torí jọ àárẹ̀ a máa ṣẹlẹ̀, ikú a máa dé náà lójijì, oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ sí ní tàbátútà tó tún kàn tàní kó tó wà lórí àga rẹ̀ náà. Ọmọ ilé jòjò mi ní wà bí ní àrọ̀ fọ̀nà. Gbogbo ilé yóò sí nínú ìròyìn ọlọ́run ọba olóńdá nìkan jẹ́ ọlọ́run o. Ọmọ ilé jòjò mi ní wà bí ní àrọ̀ fọ̀nà. Náà la fi sọ fún ẹ ńgbà tí wọ́n ní direct contact ọlọ́run ọba lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ni pé tó lẹ́tọ̀ọ́ àti lè tó tó wá máa jú àṣe má kí ló tún wá ṣe tó tún wá ń pín nǹkan mí lẹ́yìn ọlọ́run mọ́lọ́run kí ló tún ṣe tó ń òkè kan káàkiri orí kan kiri kí ló tún ṣẹlẹ̀ sí òrẹ́ mùsùlùmí tó tún bẹ̀rẹ̀ odò kí ló tún mú ẹ tó tún kí ló tún mú ẹ tó tún kí ló rọ́lù ẹ gan-an tó tún fi ń jẹ̀jẹ̀kújẹ tó ń tó ń kó ṣe wá tí gbogbo ẹ̀yàn wá ẹ̀sìn láǹfààní àti wà Eh, gẹ́gẹ́ bí oníkàlùkù ṣe ti digbádàgbọ̀n pétọ̀ o ti yá náà nìyẹn ẹ ti lọ fara sínú ilé ọlọ́run ẹ má gbàgbé pé bẹ̀yẹn ṣe ibi tí yẹn máa ń akó àtijọ́ o ẹ̀sìn ni wá ṣe ń o tó bá ti wà ní àyè ró sínú ilé ọlọ́run ẹ̀sìn ni àádẹ́ ni máa ma ṣáàt gbogbo tí ò ní láárí tó tún fi ọjọ́ mẹ́wàá gbẹ̀yẹn tó fẹ́ fi ṣe ẹlẹ́mẹ́kẹ̀rẹ̀ rí oúnjẹ yìí náà ni فعار ثم عار ثم عار شقاء المريء من أجل الطعام أصبحت أكو في ونجي نراي ونجي عار ọlọ́kọ́ bá ṣe wá ní ta ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ń ṣètò àrìntìkáàbù káàkiri na ẹ̀bẹ̀rọ ọlọ́run ẹ̀bẹ̀rọ ọlọ́run náà ẹjọ́ pé pé àwọn èèyàn tó nǹkan gidi náà ni wọ́n ń já àǹfààní ń bẹ̀ ẹ̀wọ́n sin lọ́run ẹ̀hẹ́n wọ́n dẹ̀ ń ná àǹfààní àti máa ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ sòwòtórí jí kọlọ̀n kó jọ ní ìbádà fún wa o ọlọ́n kó gba ní ìbádà fún wa o Ramadan ó ṣe ń lọ náà rí tọ́kàn wá gbọgbẹ́ pé ó mà ti ń lọ mà níyẹn àfi bí kó má lọ lónìí ibi tàbí ní káyà náà ni pé a ní ká gbójú wo dawrul ulama'i fil mujtama'i responsibility àwọn tí wọ́n jẹ́ imam ustaz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yálà àfà tó jẹ́ ọmọdé àfà ni àbá àfà tó jẹ́ àgbà àfà àfà náà ṣáà ló ṣáà ti kéwú wọ́n ti ń pèlá àfà ọ̀rọ̀ tó ti ń lo kéwú tó ti ń na àà má gbọ́mi sódì o tàbátàbọ́lọ́ àfà mi sọ yí ti ń jó nǹkan o kúrò ń bẹ eléyìn má dàápọ̀ mọ́ra wọn mẹ́sàn-án fọ́ ọ ní gbẹ́rẹ́

ìjọ́lọ̀ gan ti ẹ̀ recognize ìjà àfà tọ́nà bá tó wá recognize ẹ̀ wà gbọ́n tó wá tẹ̀lé innama yakhsha Allaha min ibadihi al-ulama Allah ní àwọn wọn ilẹ̀ ó ní ohun recognition kí wọ́n náà fi mọ̀ pọ́lọ́wọ́n recognize ìjólùmọ̀ ẹ̀sìn já fà. ìhálí ẹsẹ̀ wí lẹ́bí iná yálà mọ́ọ̀nà wà bá ń sọ fún àwọn èèyàn dáyé wípé ìjà lè fi wọ́n wéra wọn bí. àwọn ẹni tí ẹ pé wọ́n ní mímọ̀ wọ́n kéwú wọ́n mọ̀ ó yé wọn mí tó sálé kéwú wọ́n tó pé kéwú tó pé tí wọ́n náà ṣàtọ́ra rẹ̀ dà fà ó náà ti bọ́ sórí rédíò lọ́dún yìí.

Afámi láti kí tó bí olóṣèkó mọ̀ ya àdájí ya kọ̀. Olè hálí yẹ́ sẹ́wì lẹ́bí na yàálàmọ́ na wà lẹ́bí na láyàálàmọ́. Ìjálù Kùránì àfá ilé ń kàbọ̀ ń sọ rárá, ó yẹ ká bèèrè lọ́wọ́ rẹ̀. Ọlọ́ ní gidi, àwọn àfá gangan tó kéwú. Lọ́lẹ̀ tí ó jáde ní kéwú. Ọlọ́ ní sáà lè fi àwọn eléyẹn wé àwọn tí ò ní mà. Ọlọ́ ní sáà lè fi ẹni tó kéwú wẹni tí ò kéwú kò jọra wọn ó jọra wọn lọ wọ́n na jọra ẹni lọ ìjàkadì kọ́ ẹ̀rí mi tó rẹ̀ yàrá ìlàwò

tó mójú sẹ́sìn rẹ̀ ọlọ́nà àgbéga kan bẹ̀ ó wà nílẹ̀ tó ń ṣe gbogbo orú wọn. walladhina utul ilma darajat. ó wá ní ètò wá lékè ńkà nínú àgbéga pósì tó tún wá àwọn tó kàn jólù nìkan tọ́jú olùpáyọ̀ nìkan òun ni pósì tàwọn tí wọ́n àwọn tó máa àwọn tí wọ́n kàn jẹ́ sílẹ̀ nìkan. àwọn wa pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ó

àwọn tọ́lọ̀ ń pàtàkì báyìí àwọn táà náà ń pàtàkì báyìí ṣe wà wá tó bẹ̀ láti yẹpẹrẹ wọn. al-ulama warasatul tó bẹ́ o. innal wala Wọ́n tí wọ́n jogún lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run kí ṣe pá ànábì ọlọ́run bá fi góòdì sáyà bí sílífà o. Innama warathul ilma. Ó ní tí wọ́n fílẹ̀ sáyé náà ni ìmọ̀, ìmọ̀ ni o. Màmá pé àwọn ọ̀rọ̀ tipẹ́tipẹ́ tá a gbọ́njúbálẹ̀ náà bàbá wa wákọ́lá wọn náà fà ní bàbá ọba. Ó ti pẹ́ ti pẹ́, ló fi yà mí lẹ́nu ló fi ń dùn

ẹ má yẹ pé pé ọba ló ń fi ń jẹmọ́ ẹ má fi àkóso ìmáàmù jíjẹ sí ọ́ndà báálẹ̀ torí pé al-Qur'an ya'lu wa la yu'la alayhi ọ̀rọ̀ ọlọ́run ọba tí Al-Kùránì ó ga ó gbogbo nǹkan kọ́kọ́ tún wà lókè ẹ̀. Innal anbiya lam yuwarrithu dinaran wala dirhaman innama warrathul ilma faman akhadhahu akhadha bihazzin wafirin. arábìnrin ẹ̀ tọ́lá ohun tó ju ọlá lọ ohun tó jùpọ̀ ààrẹ orílẹ̀-èdè lọ ohun tó jùpọ̀ gọ́ọ̀nà sẹ́ẹ̀tì lọ ohun tó jùpọ̀ ọba àlú lọ òun ló ti wà lọ́wọ́ rẹ̀ yẹn o tí ò bá náà rẹ̀ ti sọ ti pẹ́ pé ń gbà tó bá fi jẹ máàmù tó náà tún wà lọ́nbà wọn dúró sérí kíkàkiri

life má tún ti dé tàfẹ́ sí mọ́. àdàlẹ́ mú àìlè mú ayé kò nàrọ̀ zùlá. má ti dé tàfà mọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ náà ti ṣe sí ẹ̀. àìlè mú ń ṣírọ́ bọ̀ àwọn àjàlá nílẹ̀ torí pé káàdàlẹ́ mú àlèmù. káàdàlẹ́ mú àlèmù. ẹni tá à ń pèlú ní mímọ́ ẹ̀sìn. ayé kò nàrọ̀ zùlá. olójogún ànábì ọlọ́run kò kọ́ṣà ànábì ọlọ́run ni. àdàlẹ́ mú àìlè mú ayé zùlá. rọ̀súlá. Tọ́fẹ́nà àbùkù kan ànábì ọlọ́run lánàá wọ́n kú tìna tìna ni wọ́n tán. Kàdàlì ka Kàdàlì Mùhàlímù. Gbogbo ẹni tó náà bá fẹ́nà àbùkù yí àwọn àfà lára lónìí tó dẹ̀ pa àwọn náà wà lórí òdòdó tí ṣe pé ọjọ́ ń jà pàpín ọjọ́ ń Kàdàlì ah, Gbogbo ẹni Àbáwá ní ó ní kí n bèèrè lọ́wọ́ yín ni o. Àdémùtà ah, àṣìrọ̀ fà. Àṣìrọ̀ fà. Ṣé wọ́n tún mẹ́rin kan tó fi jẹ́ àbí èèyàn láyé tó tún sẹ́yìn tó ń kà lùkùránì lójoojúmọ́? Àjàlá mi nà lẹ́bí. Àwọn mẹ́rin kan tó ní kìmí lórí ilẹ̀ sọ́lọ́ ọba rẹ̀ kọ́ ni wáyé òrìṣì ó àwọn òfòsà wà ẹ̀kú làwọn. Tó tú ẹni tí Ọlọ́run bá ní Tẹ́mi àwọn èrò fi jí pẹ́ta. Yọ́bí ni ìwà yóò ń ṣe àǹfò ìtàwà àyànkò láhùn. Torí ẹ̀ fún àfà fún gbogbo a mọ̀ pé ní mímọ́ ẹ̀sìn ká fún ní ìwọ̀ tó tọ́ sí, ká pọnlé, ká pàtàkì ẹ̀, ká tẹríba fún, ká bọ̀wọ̀ fún, ká ṣe dáadáa sí. Kọ́dà tó bá ní tó ná láti fi ṣètọ́jú ẹni tó jẹ́ ní mímọ́ ẹ̀sìn, wàláhì wọ̀ dànù. Mm. Tó bá wá dẹ̀ ń ṣahun sí òun ṣahun tó ara ẹni.

àbá tó bùkátà kájọ kẹ́nu bùkátà búnà àpò olóògùn tí wọ́n gé orí kiri tí wọ́n ń pààyàn kiri tí wọ́n ń ṣe ṣìnà tí wọ́n ń mutí tó dóde tó ti ṣó àwọn ẹ̀nà níjà kábú táwọn ará àdúgbò ń kọ̀m̀plẹ̀n pé ṣìnà rẹ̀ pọ̀ jù àwọn ẹ̀nà bùkátà kábú àwọn ẹ̀nà ń dọ̀tí wa ń fọ́ olóògùn wòye tó ń san lówó iléèwé wòye fóònù ọwọ́ ẹ̀ wòye bùkátà mi tó ń fowó gbọ́ ọmọ ẹ wá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àfọ owó lè kí wá ní ẹ lára láti san fáfá ìlú ló ń gbà lọ́wọ́ ẹ̀ tí ó fẹ́ ni tí wọ́n bá wá jókòó ti kakọ́ ọmọ tó kàn kọ́wé tó kọ́ṣẹ́ tó kẹ́kọ̀ọ́ sáyé nìkan tí ò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lára ó ní sọ́dà sí gbòrò ni Allah torí ìdí èyí ẹjá pàtàkì àwọn tí ọlọ́run bá fún ní mímọ̀ ẹ̀sìn tí wọ́n tí wọ́n fi ṣiṣẹ́ ọlọ́run lábẹ́ bẹ́ẹ̀ káwáyà díẹ̀ bàrà sọ́dẹ̀ tọ́lọ́run bá ṣe ní onímọ̀ kéwù ẹ má jẹ́ náà gbàgbé pé kéwù yìí bá ṣe báwọn lánàá àbíjẹta ṣe wa ká bára wa sọ̀rọ̀ àìtó ní ni nìkan máa tó ní bá sọ̀rọ̀ kò dáa kọ́ máa rò pa ń bòbòkú bò mọ́ra wa lára àwọn àfẹ́ ẹjá mọ̀ pọ́lọ́ ń wa o ẹ jẹ́ káwọn náà ara wa o ẹ má yẹ káwọn náà wọra wa ńlẹ̀ o ìwọ náà respect yourself pààrẹ ilé akrim nafsak ìwọ náà buyì fún rẹ buyì fún rẹ ibi tí wọn bá pè é má débẹ̀ ibi tí wọn bá pè é pàápàá jẹ́ kán tún pè é lápè tún pè kó tó lọ tó bá wá débẹ̀ náà ohun tó bá lọbẹ̀ náà ní kó ọ̀nà kó kúrò ń bẹ̀ tó bá dẹ̀rin tí ò dá ń bẹ̀ wà fà kọba jẹ́ bàbá olówó ló pè é kókó wá bọ̀ ṣìyàwó ọmọ rẹ̀ ló jáde tọ́pẹ̀ níyàwó àwọn ẹ̀rẹ́ ìyàwó náà ni wọ́n dé pẹ̀lú àwọn ọmọ olóṣò yìí wọ́n àfà sọ fún sọ̀rọ̀ fún wọn sọ fún bàbá olówó sọ fún ọmọ yìí iye tó fẹ́ fún ẹjọ́ náà náà ní fún ẹ mọ́ ọ̀nà agbègbè àbò míì fún ẹ. kuntum khayra ummatin ukhrijat lin-nasi ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkari wa tu'minuna billah. torí bá a ṣe ń sọ̀rọ̀ fún àfa bùkátà ká pọ́nlé ọlọ́run pọ́nlé òjíṣẹ́ rẹ̀ pọ́n àfa lé àwọn àwùjọ náà gbọ́dọ̀ pọ́n gbogbo ní mímẹ́sìn lé ìwọ náà tó jó ní mímọ̀ fúnra rẹ̀ mọ̀ أمة أخرجت للناس كنتم خير أمة أخرجت للناس الله bani ẹ̀yin lẹ fi ń dáa jù nínú àwọn àlùmọ̀ tí mo fà jáde fáyé fáwọn èèyàn. ó kò rẹ̀ jàdí lè náà ṣe. kí ni sálà ń fẹ́ kí ni àti ẹ ṣe tá a kéwú. àkóró nàbí màrú. a ti kéwú báyìí a ti dáràn o. Ta'muruna bil ma'ruf. Àbíkádẹ̀ sọ́nà tàdá o. Ta'muruna bil ma'ruf. Àwọn sọ́nà abẹ́ká ṣe náà ní ká máa pàṣẹ dáadáa fáwọn èèyàn. Ta'muruna bil ma'ruf. Àwọn àtàrẹ̀ fẹ́ pàṣẹ dáadáa fáwọn èèyàn náà gbọ́dọ̀ máa ṣe dáadáa o. Ta'muruna bil ma'ruf. Àwọn àtàrẹ̀ sọ fáwọn èèyàn pé kí wọ́n kírun àwọn àfáà náà gbọ́dọ̀ máa kírun. Ta'muruna bil ma'ruf. Àwọn àtàrẹ̀ sọ fáwọn èèyàn pé kí wọ́n máa ṣàdúrà àwa náà gbọ́dọ̀ jẹ́ lẹ́bọ̀ àgbọ́dọ̀ jẹ́ olóògùn àgbọ́dọ̀ lọ́pọ̀. ọlọ́run bá ní lára tó ń gbé láwa àfà lọ́rùn rè tá a gbọ́dọ̀ máa ṣe ká pàṣẹ dáadáa fáwọn èèyàn láyé. sámúrú nàbí màrú. àwa tá à ń sọ fáwọn èèyàn pé kí wọ́n tọ́jú ìyàwó wọn àwa náà gbọ́dọ̀ fìyà jẹ ìyàwó àtàwọn ọmọdé wa náà. sámúrú nàbí màrú. àwa tá à ń sọ fáwọn èèyàn pé kí wọ́n ṣe dáadáa kí wọ́n ṣe dáadáa wọ́n gbọ́dọ̀ bá dáadáa yẹn lọ́wọ́ títí wa náà. sámúrú nàbí màrú.

Wàtíhàúnà ànìlè mú kẹrì. Sọ àdébì ní tààrà bìí ti ṣe mọ́ nídè fún wa, jáwò, ọdún wo ló ṣe, èjì wo ló wà ń gbà náà. Ànìlè mú kẹrì. Wọ́n sọ pé ohun tààrà bìí fèsì láyé pọ̀ gan, ìwò wà mọ̀ kó tí wọ́n náà fèsì láyé pọ̀ gan. Wàtíhàúnà age of 40 years ló dà náà bí ọlọ́run. Ó tún lo another 23 years ṣíláà nìkan 3 years yẹn kò wá rọ́jọ́ bí ṣe tó bá ẹkó tọ́ àfáàdì ní bẹ́ẹ̀dì nígbà bàbá ìmáàmù gbogbo àwọn bàbá mụ bàbá ìmáàmù mụ tààlẹ̀ yìí mụ rárá rárá nínú iṣẹ́ wọn. àtàmùrù nàná sàbí líbírì wáján sáúnà àwọn fòsàkómọ̀. torí ẹ̀ tẹ̀nìháwọ̀nà ánìlmọ̀nkàrí wọ́tẹ̀nìháwọ̀nà ánìlmọ̀nkàrí àwọn náà gbọ́dọ̀ máa kọ̀ bàjẹ́ ìwọ ló ń sọ fáwọn èèyàn wípé alùkùránì ni ẹ máa gbẹ́ ẹyẹ gbórin ìwọ

ìwádà tí a mi sí làgùn. lórí mo mọ̀ pé ẹgún gbà tí mo bẹ̀rẹ̀ sí pàn fà lé lọ́wọ́ bẹ̀rẹ̀. látẹ́ni ká ẹ́ ní wá tí a mi sí sọwata tá à ń kọ́ náà pọ̀ gan rẹpẹtẹ ju tàwa tá à ń kọ́ tọ́dọ̀ wọn lọ. àrùn ní alẹ́ ìjà ìdàbà lè tàbí mọ́. torí ṣe o

máa ń mutí gbọ̀tọ́ máa dọ́dẹ̀ náà rí pé wọ́n náà ń jápa lè ti bí yẹn látẹ́ nígbà ẹni kọlù òkè bọ́tẹ̀ ṣe kọ́kọ́ dé inú bí tẹ́ẹ̀ ń jalè síta ní dọ́sbìn ẹni inú kọ́mpáǹdì oníta oníta ará àdúgbò yìí inú kọ́mpáǹdì tó wà ní kọ́mpáǹdì yìí wátà tí yà mí ìsìnlá hó. Lórí ẹgbogbo ọ̀bàjẹ́ tà ń kọ̀ láwùjọ, báwo ni jẹ́ kò kàn ẹ́? Àrùn ni àlẹ́ ìkà ìdá fàílẹ̀ta àbímọ̀. Gbogbo fáàrí mo jẹ́lẹ̀ mo jẹ́tọ̀ ní ibi jẹ́rọ. Àrùn ni àlẹ́ ìkà ìdá fàílẹ̀ta àbímọ̀. Ẹni jẹ́ àfáà yìí ojú kó lè jọ ju kó tọ̀ ń jọ, ajúpẹ́ ẹ̀kọ́ orí rẹ̀ máa kú kíkó jọ o. Àwọn ọmọ yín wá ń kọ́ ṣe bẹ́ẹ̀ ẹni káwọn èèyàn tọ́ ọmọ tí wọ́n ṣọ́mọ tí ń ṣe tọ́. Ibi jáde náà fún síkà wà ní àhà ànẹ́kọ̀ ìjìhà. Ìmáàmù ẹjẹ́ bẹ̀rẹ̀ látòrí sí. Ibi dàbí náà fún síkà wà ní. Ẹjẹ́ ya ń bójú sáwọn ọmọ tí náà. Ibi dàbí náà fún síkà. Òyàwó yín bó ṣe rí ládùúgbò ìmáàmù sáàtù ṣéhù. Ibi dàbí náà fún síkà. Sáàtù wo ni wọ́n tún fẹ̀yìn ẹ̀ náà mọ́ o. Ibi dàbí náà fún síkà. Tọ́lá gbogbo oríṣiríṣi sáàtù ló kún gbogbo oríṣiríṣi sáàtù ló kún nù dáàmù lónìí. Máa ṣe ní mọ̀kọ́ dáàmù bẹ́ẹ̀ náà ní wàkílù bẹ́ẹ̀ náà kù bẹ́ẹ̀ náà láti gbogbo ẹ̀ látòkè délẹ̀. wọ́n ní ká wa mójú tó náà. wáyé dáhùn dáadáa á ní òfà àǹtà hakimu. wáyé dáhùn dáadáa á ní òfà àǹtà hakimu. ẹni táwọn èèyàn mọ̀ lọ́jọ̀gbọ́n Kí ló wá fẹ́ parí láàrin ìyàwó àtọkọ? Wàjí irú tẹ̀ kí yí náà sàbí ìtòkọ̀. Ah, ìwọ tó páyọ Ọlọ́run tó ní káwọn èèyàn páyà rẹ̀. Wàjí irú tẹ̀ kí Ṣé wọ́n bẹ̀rù ẹ̀ báyìí? Yá mo rò náà tàbí tó kọ́. Ó ti ń di ó ti ń di ìròyìn tọ́lọ̀ bá fún ẹ tó wá mí sí sí opportunity ńlá tó ní. Àbí ò jẹ́ kí n dín. Ẹni tí ò páyọ ọlọ́run. Yá mo rò náà tàbí tó kọ́. Ó wá ní káwọn yẹn bẹ̀rù ọlọ́run. Tọ́bí bó. Ọ̀kàwé rẹ̀ dà gẹ́gẹ́ bí dókítọ̀ ni. Ìdáwí náà sàwà hàn àmàrí dùn. Òun náà prescribe ògùn fáwọn èèyàn, òun dẹ̀ rí bó ṣe ń ṣe kàtá, bẹ́ẹ̀ náà ló ń wúkọ́ next person tàbí ìbọn ẹlẹ́ ìwọlé ń kó ògùn fún ọbẹ̀ ló ń gbọ́ dr sọ́dítà tàbí ẹni tó wá bẹ pàápàá gbádùn ìjọ ló tún fọ́ ọgbẹ̀ ló fún ẹ̀ tàbí ìbọn yóò dáwì náà sáà wáhàwásẹ̀ kí mọ́ jọmọ lọ lé fún tè ní tàbí ìbọn yóò gbọ́dọ̀ tún pọ́nra wa lé láwùjọ a gbọ́dọ̀ buyè kúnra wa àwọn náà gbọ́dọ̀ kúrò níbi rádaràdá alọ́nfagbádá jó ẹ́n wọ́n fẹ́ òǹfiláwà ní jó òǹfiláwà ní tàdéréke lóde kí ni gbogbo pọ́nṣọ̀pọ̀ṣọ̀ yìí ná ah afáwà wà lókèṣàn àwọn èèyàn wá ń wù wọ́n wá rí pé àfáà ló fọwọ́ sí mú kí gbáyàwó níyàwó àwọn ah, ah, a ń bọ̀ lọ́la pẹ̀lú àánú ọlọ́run ní fún wa ní àgbẹ̀yẹ torítọ̀ láti mo fẹ́ ṣàlàyé tó yẹ kẹ́ náà bẹ́ na yẹ kẹ́ tọ́jú àfà láwùjọ ẹ tọ́jú wọn. ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا alamin commercial wà ní ìjẹmọ̀ àgbàdo ní abẹ́òkúta ilé ẹja tó unique fún àǹfààní àwọn tí a bá fẹ́ ra ẹja bíi sandin fúté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti múmú àwọn ọmọ yín wá sí ilé kí wọn wá fún ẹ̀kọ́ àlùkọ́tẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn tó yarantí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmọ̀ọ́mù wa ni zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqqi Abẹ́òkúta